أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته آه الحديث الرابع عشر حديث عمك عليني حديث إليك لا عن عبد الله بن عمر رضي الله عنهما أفا عبد الله وما أفا عمر عنهما بعديثنا قولهم قبع نسي عام جيجي عن النبي صلى الله عليه وسلم ما قال ترى النبي قولهم قبع النبي قال ولا نبي صفوا يقول إذا استأذنت امرأة إذا استأذنت امرأة أحدكم anábìnrin tí ìyàwó ẹnì kọ̀ọ̀kan yín tó bá gbà yọ̀ǹda lọ́wọ́ yín ẹ dákun ẹ fún un láàyè bó tilẹ̀ jẹ́ sí pé fún yàn láàyè lọ́bo èyí tí ó gbajúmọ̀ ni wípé nígbà tó bìnrin bá gbáyé pé òun fẹ́ lọ mọ́sálásí láti lọ kírun arábìnrin fàlà yẹmúná àhà kíló ẹni bẹ́ẹ̀ ọmọ sì kọ̀ fúnbìnrin yẹn láti lọ mọ́sálásí láti lọ kírun eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àdìs tó ṣe wípé ó ní tó fà á tó fi rí bẹ́ẹ̀ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ torí parí àwọn àdìsí míì tó sọ fún wa yìí pé obìnrin ó lè kírun nílé kódà ìrun tóbìnrin bá kí nínú ilé wípé ó lọ́lá púpọ̀ fún obìnrin ìyẹn fún obìnrin ṣùgbọ́n tòun ti bó ṣe lọ́lá náà tó ìgbàláyé wà fún kó wá mọ́sálásí níbi kó sì wá mọ́sálásí àwọn àǹfààní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí wípé kí ni ẹnu tó kí fún rẹ̀ òun nìkan ló dáa kí anábì sọ fún wa yí pé salatul jamaa afdal min salatul fadhi bi khamsi wa ishirina daraja fi hadithi wa fi hadithin akhar bi sab'i wa ishirina daraja arábì ni ìrun tó bìnrin ìrun téèyàn bá kí ní jamaa ó lọ́lá ju ìrun téèyàn dá kí lọ ní ìpele mẹ́tàdínlọ́gbọ̀n níbi àdìsí kan níbi àdìsí míì ó ní ní ìpele mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló fi lọ́lá ju ìrun dá kí lọ. nígbà ìrun tó bìnrin bá wá kí lé àárẹ̀pọ̀ òun nìkan ló dá kí bó ṣe pé àwọn àlàyé mi náà wà lábẹ́ eléyìí ṣùgbọ́n náà wà àǹfààní òun ni wípé ó ṣe é ṣe pé irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi lè mọ wáyé mọ́sáàsì nígbà tóbìnrin ọba wà ń bẹ̀ kò lè gbọ́n tí ń lọ torí ìdí eléyìí ló fi jẹ́ sí wípé tóbìnrin bá lóun fẹ́ wá mọ́sáàsì lókùngbà tí ìfọ̀kànbalẹ̀ bá ti wà tí ò ṣe pé wàhálà kan ṣẹlẹ̀ tó bá ti wá mọ́sálásí ìgbàláyé wà tí ọkùnrin náà kó yọ̀ǹda fún un bákan náà bádìsí ó ṣe wá wá tí wọ́n fi ọ̀rọ̀ mọ́sálásí sí ìbáṣepọ̀ àṣọ pé àdìsí yẹn lórí mọ́sálásí ló wá ìgbàláyé tó wà náà yìí pé tóbìnrin bá fẹ́ jáde tó fẹ́ lọ síbì kan tó bá gbáyè lọ́wọ́ wa nígbà tá a wá ti mọ̀ pé ibi tó fẹ́ lọ kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ìyún fún ìyàwó ẹni láàyè láti jáde lọ ibi tó bá fẹ́ lọ nígbà tí fọkànbalẹ̀ bá wà ń bẹ̀ tá a sì mọ ibi tí ń lọ eléyìí kọ̀ndíṣàn yẹn wà ń bẹ̀ o ìyẹn kan obìnrin ẹni lẹ̀ kọ́ jáde bó ṣe wó o láàmú ọgbà yìí ń láàyè o obìnrin yìí kan máa jáde bó ṣe wó o kódà ẹ̀sìn wa di obìnrin wa débi pé obìnrin ò máa dá travel àfi kọ́kùnrin wa pẹ̀lú ẹ̀ ìjẹ́sìn wa sọ nìyẹn o bẹ́ẹ̀ náà lọ́mọ àtọ́wá ti bàlágà ọ̀gbọ́dọ̀ máa dá tíráàbù àti kọjọ yìí pé máa rọmọ rẹ̀ wá pẹ̀lú ẹ̀ eléyìí nìkan tí ẹ̀sìn kọ́ wa abẹ́rẹ́ wọn bá lè tọ́lá eléyìí tí atúnkọ́lá lẹ́yìn kọ́lọ́n kojú kó wúlò fún wa fún alẹ́ tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà kọ́lọ́n kojú kó wúlò fún wa àwọn abẹ́rẹ́ wọn bá lè tọ́lá rọmọdọ́ọ̀nù tá à ń gbà وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته